pa gan mọ́ òun ló máa pa ẹ́ mo pè é síbí ṣó fẹ́ kú torí ọ̀rọ̀ lọ́rọ̀ ni. gbogbo bí ẹ ṣe ń tẹnu bọlẹ̀ táà ń kọ́ ìyàwó ilé tèmi sí mi ibi kò fi mí lẹ̀ pé ah. kò tí ì débi tó ń lọ gbogbo ẹ̀ ló sọ fún mi lèmi mọ̀ o. báwo mi ò gbé nǹkan sí eré ìyàwó ẹ pé kó gbé kúrò ní ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kanra. olólùfẹ́ máa bínú sí mi ò rárá. ó kú wo ẹ ti kọrin lójú ara yín nìyẹn o. orin wo lẹ máa ń kọ sí. chop my money eh. chop my money but I don't care. I don't care. I don't èèyàn dáadáa kan yìí máa wù ṣòro èèyàn dáadáa tó kù yẹn èmi ni o. ṣé gbogbo ẹ̀ náà ni love love love love kò ní sáyé pé ah kéèyàn ti ẹ̀ ní freedom díẹ̀ díẹ̀ ni. for today for today hmm. má lọ anywhere jẹ́ ká jọ máa ṣe fàájì. ṣé tí mo sọ ti pọ̀ jù. àgbà tẹ ẹ wò ó wí ṣé ń ṣe èrè. tí òṣùbù lè pọ̀ ni oúnjẹ dànù kú rest in peace. Bẹ́ẹ̀ olókàdá tó gbé mi, bó ṣe gbé mi ni mo dẹ̀ ti ń sọ. Jẹ́nu sáré kò gbogbo bọ́ọ̀mù yẹn, ìgbà ipa ipa ṣé ni mi wá mọ̀ ipe bọ́ọ̀bù yẹn kẹyọ kan níwájú mọ́ mi ṣé ni mo ṣe mú ẹ ni mo ṣe kó bọ́ọ̀bù ẹyọ kan yẹn báyìí ṣé ni mo fọ́ gbáà mo lọ sọ ẹ eh, mọ́ mi tí mo gbọ́dọ̀ délé báyìí wọ́n dún àwọn èèyàn lórí títì wọ́n dùn mí ni kí ah, ni mo wá. wọn ò ní rí ẹdùn ní ayé olórí burúkú ni ẹ. yẹ ẹjọ lórí ìjókòó tó wò ó ti nílò rẹ o ní kíákíá ni pẹ̀lú. so this is what you do wọ́n wà bẹ́ẹ̀ òun jójú mọ́dà àti lókẹ́sàn inú ẹ̀ dẹ̀ ń dùn ó dẹ̀ ń bọ̀ wá ń jùdínrín sọ́mọ ìjùnrín èkìtì ni ẹni wọ́n ti sọ ọ́ dẹ̀. ẹni àlà ló ń ṣiṣẹ́ láàyè àlà ní ipò àlà tí ò gbọ́dọ̀ fi ẹni àlà sílẹ̀. dókòrókò dókòrókò ti. kí kúkúdùkú ṣe wé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ oògùn rú mọ́ gàlégàlé julieta tó obìnrin bìnrin ibi tó ti rágbára yìí kò sẹ́ni tó yẹ o. ẹlẹ́jọ́ ẹ̀dá lọ lóòótọ́ nítorí ibì kan náà kọ́ láti wáyé. sórí ohun tó rí lójú ọpọ́n fáàrí. sórí tó bá sọ nǹkan tó mú àdán tó ń fi ẹnu ẹ̀ pọ̀ tó tún fi ẹnu ẹ̀ ṣu má fi yí. ó ṣe ń dè lóhun túnde eégún mọ̀gájì ní sinimá yìí dé lálejò eégún mọ̀gájì corporate picture ṣe rí ní múfì ọ̀gá gba níbi ká ṣe sinimá ló gbé jáde ó ti wà lórí youtube yorùbá plus tv lẹ ó ti rí wò. sógiri la giri ọ̀la giri ká kàfi bẹ́ẹ̀ dùn bọ̀ eégún mọ̀gájì la gbé mọ́sọ́lẹ̀ láti pépé lójú ogun iná barawuta òjò àmì ọ̀kayọ̀ làálà. kábíyèsí àbẹ́ẹ̀mí mọ̀ pé ìbá kà ni ẹ́ ó máa máa kà ni ó máa máa wú ni ṣùgbọ́n ò ní lè sọ. eré ọ̀dọ́ tó ṣe tẹ́jọ́ sí ẹ̀rọ lásán ló fi jẹ. jẹ́jẹ́jẹ́ a jẹ́ kí ìrọ̀rùn kó jọ wọ́n a jẹ́ kí ìrọ̀rùn kó jẹ̀dú a jẹ́ kí ìrọ̀rùn kó jọ̀bọ ìwọ tí wàá jẹ ọkọ tí ò jẹ oúnjẹ lẹ́nu ó yẹ gbà agbára òjò tó ń bá wọn jà pátó lè bá bá wọn lọ. èèkó ma gají wọn fojú dìbò èkó pa wọn wọn fojú òkò ga wòkè kà wọn láyà wọn fojú ànáwó kú ẹbọra bọ wọn lásọ. júlẹ̀ ti ta tóbi agbára wọ lójijì ó de èèkó ma gají. bó bá jù mí lọ́nu ẹgbẹ́ èmi náà jù ẹ̀ lọ níbì kan. ìjà ìjà ìjà ìjà ìjà ìjà ìjà gbogbo àwọn tẹlẹ yẹ dèmórísò ló ń tú gbégún bá wá dé èèyàn mọ́lẹ̀ ọ̀kẹ́ni tí ó tu ara bọ̀wọ́ ìjà lálálá eégún magají túlétúlé ọkọ̀ ọ̀bùkún lójú ó túlétúlé ọkọ̀ àyàn funfun sílẹ̀ má ti tu eégún magají. ibo ló ti rí new zealand nù ní títí ibo ló ti jáwọ́ tó kó sọ́sọ́ eégún. oró má dìde ò máa wò di ìyá èyí ló má sà. ìyá ìyá A story written by Akorede Ibrahim. Produced by Juliet Jato. The producer of that movie. Omi Lagbate Wòtẹ́ Kansara. Ilé ìtura kọjá bẹ́ẹ̀. Egun Magajina kọ́lé ẹ̀. Directed by Sharafadin Olabode. Starring Juliet Jato. Yinka Quadri. Afis Abiodun Ọwọ́. Olwela Demola. Ọbatide Kevin. Tóyàn Lausa. Zainab Bakare. Sade Shitu. Tèmítọ́pẹ́ Adédàpọ̀. Bíọ́lá Adékúnlé. Fẹ́rànmi Oyalọ́wọ́. Ìyá Dábírà. Samuel Ọlásẹ̀yìndé. Yétúndé Òyìnbó. Diva Gold. Adéyínká Kàbírù Arínájà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlọrin nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní eégún magají ó kọjá àfẹnuròyìn àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. èmi gangan la juni lọ tó lè juni nù tó sì lè juni sí kànga. Oh, oh, oh, ọ̀bọ̀ arúgbọ́ọ̀lù onípọ̀npọ̀n kólékólé. lójúmọ́lẹ̀ olúwa mi dé lójú ọ̀tẹ̀kù ọkú fọwọ́ ìwò ọkọ̀ ìjọ̀gbọ̀n. èmi ẹ̀ ti kúta sẹ́yìn rẹ̀ ní òkú yẹn. béèrè ṣé ẹ mọ̀ pé tójú tímú tẹ́nu ẹ̀ ló bá jẹ́ra sínú odò ni ẹ̀yin ẹ̀ ṣe bàjẹ́ ẹ mọ̀ pé má ṣe lògùn mọ́mọ́ ẹni tó bá ṣerú ìtẹ̀ṣe yìí kò ní fara rẹ lọ. ara mi fẹ́ mú jẹ. àríkúta sẹ́rù ẹni tó fúyẹ́ o ojú pọ́n kókó máa fọ́ o yà mí nìyẹn o tó tẹ gbogbo ọ̀nà ṣé omi ṣúrúṣúrú o èmi ní kọ́kọ́rọ́ ìlú bá o ti ṣọ̀kan odò gbàrúgbàrú ìdá o ìkà ayé ọ̀rọ̀ bá ìbẹ̀là bára wáyé. l o r Hello, Dapo. Hello, báwo ni ọ̀rẹ́? Dapo. Dàpọ̀ kan náà ló ń Yeah, I'm fine. Ṣé kò ní pé mo bí Oh. bá? Ọ̀dùn kan ń ṣe oyún tí. Kẹ́mù ni onímọ̀tì náà. Our uh, movement will change but a ṣe sọ́nà 9 a.m. Olùdókòwò dẹ̀ olè ṣe ń jí nsìn. Àwọn ìwòfọ́ ni o. Àwa ti wà ń bẹ̀ àti wà lọ́dọ̀ rẹ̀ àti wà lọ́dọ̀ tó mi. Okay. All right, undo it. La máa ń kọ lóòótọ́. Lọ́lọ́ lọ́lọ́ jùlọ. Ṣọ́ọ̀ṣì tó bẹ̀rẹ̀ sí tàbí. Màdá fi jẹun. Ó dà pọ̀ mi lójijì. Ọmọ ẹ̀ lásán eléyìí náà kó náà jáde wá a máa múra bí obìnrin nìyẹn. aláìwọ wọn keep to time Ele náà ti já tóbi tóbi. wo ọ̀rẹ́ wa lẹ o. wọn múra bí obìnrin tiẹ̀ nìyẹn. a ṣe wọ ọkùnrin ni. ẹ wá gbogbo nǹkan tẹ̀ ń sẹ́nu mọ̀ gbọ́ o kí ló ṣẹlẹ̀ báyìí ṣé mo ní múra ni. wa èmi kan mo bu ẹ tó pẹ́ ti kó nìyẹn mi ò mọ̀ ń èmi kan mo bu ẹ o. a máa ṣe lóde rẹ kó o lè fáìlì báyìí náà lọ ah no no no no no no no no no no yẹn ni kò má sọ gbàgbé kó pa lórí o ó funa sí handsome guy tá a bá jẹ fẹ́ ra lẹ̀ sájà ń gbà mí àní láti lọ sájà mọ́ orí orí tóbi láti wá yọ á flọ. àparí gbogbo wa orí tó ń pa yìí àgbà ló ti ń dé ṣé àmọ́ pa ti ń dàgbà ni. Hmm, ọmọ èké mo pè é. mo lè lọ́gàá tí mo ní. ṣàlàáfíà lajì lẹ́hàn ọmọ olóde ńlá. ọmọ abẹ́sà sùn tọrọ falágbé ọmọ ìjìmọ̀ olùtà. ọba rìn ilẹ̀ mì kárí ọkọ mi má bínú mo mà fẹ́ rí ẹ mà ni. ọ̀rọ̀ ẹ̀ ṣe kò sí. kò lé náà ṣùgbọ́n ó ṣe pàtàkì kémi àti ẹ ríra ká sọ̀rọ̀. mo ti lọ bí iṣẹ́ rẹ̀ dín ní. èmi náà mọ̀ pé ó yẹ kó ti máa múra bí iṣẹ́ àmọ́ ohun tó lè ṣe fún mi ni pé bóyá kò yà lọ́dọ̀ mi tó bá ti ń lọ. ó kárẹ̀ ọkọ mi màá máa retí ẹ̀ òní á san wá o kárẹ̀. ìyẹn dà tètè jí láàárọ̀ ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ń dáná favourite ẹ̀ náà ni mo sè kí n kò díṣẹ́ náà ni kò dẹ̀ jẹun it won't take long. mi ò fẹ́ torí kò lè máa dáná fún mi tó bá jẹ́ pé mo fẹ́ ẹni tí mo máa dáná fún mi ni màá ti gba cook I hope you get that ó yẹ kó máa ronú náà ò ń jí láàárọ̀ tọ́jú tètè pé mi kí wọ́n jẹun really come on. ọkọ mi mo ti wọ ẹ lójú wíńdò bó ṣe ń páàkì náà káàárọ̀ ọkọ mi ṣàlàáfíà lájí. ó ṣe pàtàkì kí n bá ẹ sọ̀rọ̀ ẹ̀ tí mo fẹ́ sọ yìí láàárọ̀ yìí náà ni sanmi. yes ma'am. sanmi sanmi. mo ń dá yín lọ́mọ mi. ẹ̀mí ló ní mo pè é. ẹ̀mẹ́ta. kí ló dé tí mo bá ẹ sọ̀rọ̀ tó dẹ̀ ń da ọ̀rọ̀ mi nù lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ náà ni. Ah ọmọbìnrin yìí jẹ́ kó yé mi pé o ò tí stop láti máa yọ òun lẹ́nu ó lóun disturb òun òun ò lóyún òun ò bímọ mo dẹ̀ ti bá ẹ sọ several times pé ọlọ́run ló ń ṣọmọ ìgbà tó bá dẹ̀ wù ló ń yọ̀ǹda ẹ̀fẹ́ dà hmm. kí ló le tó bá yẹn. mọ́mí ah, kò ń ṣẹ̀yìn ló yẹ kẹ́ tó máa sọ̀rọ̀ báyìí ẹ̀yin ni mo expect kẹ́ máa bá mi sọ̀rọ̀ pé ẹ̀ ń láti rí ọmọ mi. kò sóbìnrin tó máa wà nínú ilé ọkọ tí ò bímọ tínú ẹ̀ dẹ̀ máa dùn òun náà ń fìlì ẹ̀ inú tí ò dùn gan báwo lọmọ ṣe fẹ́ wọbẹ̀ ìwọ ni kó fara balẹ̀ fọmọ yìí kó fi lọ́kàn balẹ̀ kó múnú ẹ̀ dùn. èmi màá ní mo lọ̀yọ́ tí mo tọ̀yọ́ bọ̀ mọ́ mi èmi ni mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi o. ó yé mi sanmi ó yé mi obìnrin lèmi náà ó dẹ̀ yé mi jù ẹ lọ fọmọ yìí lọ́kàn balẹ̀ fi lọ́kàn balẹ̀ kó jẹ́ kínú ẹ̀ dùn kí n tá à ń fẹ́ náà kó lè wọlé wa ọlọ́run ló ń ṣe o kò ṣeé fowó rà kábàá lẹ́rù owó tẹ́ máa fi rà ni o ọlọ́run ló ń ṣe o ìgbà tó bá dẹ̀ wú ló máa fún yín o ẹ má ní lára o tó bá jẹ́ mi náà ni mo bi mi ì ní sọ wípé kọ́kàn ẹ̀ máa ṣe bó ṣe ń ṣe sí yìí o jọ nítorí ọlọ́run bá mi farabalẹ̀ fún jẹ́ kí inú ẹ̀ dùn. kò sí wàhálà mọ mi mo ti gbọ́ ẹ kí n tètè máa padà sẹ́nu iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀ mọ́rí. ojú ẹ̀yìn mi bá ẹ máa bímọ má fọwọ́ mi má fi gbọ́ ọmọ yín tó. ó ṣe gan-an. ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́ mi orí yeye ni mo gún o ẹ̀jẹ̀ ló pọ̀ nù wọn. abiyamọ òde ọ̀run abiyamọ lòde ayé o. ẹ lọ́ọ̀rẹ́ báwo yẹ mo ti wà lọ́nà mi nípa dọ́dọ̀ yẹn. oh my god mo ti gbàgbé dọ́kúmẹ́ǹtì yẹn sílé mi ò kó ṣá ah, máa ní láti tán ah, má wọrí mo tí rìn jìnnà mi tí rìn jìnnà yeah all right ṣe yeah ó ṣe. Uh, ah, <laughs> eh, baby lẹ́yìn tí mo wà ẹ̀ mo wá fìlà tó ṣeré èèyàn ọ̀dẹ̀ kì í dénú ilé ẹ̀ kó máa ṣe bí àlejò mò ń bọ̀ jẹ́ kí n sáré débi wáìnì yín bẹ̀ yẹn mo fẹ́ sáré débi wáìnì yín nìjàre ń kọ́ mi. èní gbẹ̀gẹ́dẹ́ máa gbiná. ṣorí nǹkan tó fẹ́. <laughs> bébì hmm? ọkọ ẹ̀ yìí gan-an mú ní o. Ah, ah. ah. kéèyàn dẹ̀ sí. ṣáà rí nǹkan bẹ̀ ṣáà mo ti rí James, máa manager, ẹ̀ ò ṣe bébì mi. You do actually need to see this. Mo lè gentle lójú bọ mi ò gentle gbogbo àwọn sáìdì mẹ́yàn. Ṣẹ́ni tó <clears throat> fún ẹ ní nọ́mbà mi, ṣé kò sọ fún ẹ pé I am well trained, talented learned escort. But anyways, I've got a different style to give you. And I'm very sure you will like it. uh, <laughs> yeah. Let me, let me. Yo! ṣe. ọkọ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n suspend ilé hmm. yóò ṣàmìdé lọ wọn bá sọ fún anybody. kí ló dé. I'm lost in paradise. paradise na. are you sure you are the owner of all these things. ah ah bíbí jọ ṣàmìjẹ. ṣé torí ẹ ló ṣe pariwo. ṣé kò tẹ torí ni. ṣàmìjẹ mo sì ní paradise. ojú ọ̀nà kọ́ àwọn aṣọ yẹn kíákíá. hello hello hello àbúrò mi ní jíde ni ó wá bẹ̀ fọṣọ fún àwọn aṣọ ẹ̀ no jíde cousin mi ni ó bá mi eh. fọ àwọn aṣọ ẹ̀. ló wá ń dí ẹ̀wọ̀n ní hips. no kò di mímú o irun mi ká sí ah, babe ah, irú ah, kí ló. jẹ́ kó sọ̀rọ̀ fúnra rẹ̀ náà. hello stop it. sọ̀rọ̀ kó wá fọṣọ náà. Eh, massage lẹ́rí tí mo bá. massage báwo ṣe bí ló wá sí inú erin yìí. Are you kidding me? Sir? What? Ah, ah! Ah! Ayé mi ti bẹ̀rẹ̀ lọ! Ayé mi ti bẹ̀rẹ̀ lọ! Yẹ́ẹ̀! Ṣé mo ṣe pàbùrù ẹ̀ ní? Hello, gbọ́dọ̀ bá wọlé. Gbọ́dọ̀ bá. What? What? Really? Babe, Miss Ru máa kí ṣu ló wà iṣu ní iṣu ní máa kó ló wà máa kí ṣu ló wà jọ torí ọlọ́run iṣu ní iṣu ní. mo rí pé ó di ẹ̀mọ́ ní. kò jí mi mú bá mi yan ohun tó wà síbi erin mi ni kò jí mi mú. ṣé o ti fọwọ́ kàn án. kò fọwọ́ kàn mi rè é èmi rè kò fọwọ́ kàn mí mi jókòó mi kò fọwọ́ kàn mí. ẹ má jẹun kọ́ báyìí kò fọwọ́ kàn mí kò fọwọ́ kàn mí àdìrà wa mú ìwọ aṣọ mi ò ṣàrí paṣọ mi sílẹ̀ nàbí nǹkan kan kó fọ́ọ̀kàn mi. wọ́n fi mọ́dà kù ṣeré ńlọrọ̀ ní tẹ́yìn bá kú ní wọn àwọn àṣìntọ́ ọjẹ́ don't try this with me. mi ì ṣe nǹkan kan. ìfẹ́ mọ̀ bóyá family ẹ̀ ni bóyá cousin or something tó wọ inú ilé ń bí yìí tí mo dẹ̀ gbóǹdì ẹ̀ mo ní hips mo dẹ̀ dúró ń bí òun ṣàlàyé fún mi cousin ẹ̀ like are you like are you serious now? you kidding me or something? stop it mo Miss mi ṣeré o. Hmm, right? don't hmm. try it with me. eré kí lajá ń bẹ́ kùn ṣe mẹ́. mo gbàgbé nǹkan ló jẹ́ kí n padà wálé. Oh, so ó mì pé ó ní nǹkan tó lọ́n fẹ́ kí n rí nìyẹn ló jẹ́ ká gbà lè yóò ṣẹlẹ̀ hello please right hmm. right. Sorry, we need to work one enter. What's going on? No, no, no, no. Hello? Hey! Who is this man in the first place? Ah, temperament bọ̀bọ́ yìí ti pọ̀ jù. Kí ni mo? Mi mo para bọ̀bọ́ ìgbóná tó yìí, kí ló Irú oko rẹ̀ láìṣọ́ mi gbóná kí ló ṣẹlẹ̀ tó kọ̀ owó ṣùkùṣùkùṣùkùṣù kí ló dé ọkọ mi. kan márùn yàwó ẹni bí magi lójú ayé ẹni o kí ló wá ń rí ọ̀rọ̀. ẹ ó tún ṣe kí ni kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọdé mi báyìí. ó dáa kò burú wo ìwọ ṣáà ṣe sùúrù o má bàa fa wàhálà rárá o ilẹ̀ ti ṣú báyìí ni ǹbà dọ́dọ̀ yín àmọ́ bó bá ṣe ń di láàárọ̀ ọ̀la báyìí tílẹ̀ mọ́ báyìí èmi lè máa jírí ṣe sùúrù ṣùgbọ́n fi òwúrọ̀ ọkọ mi ó dàárọ̀. kẹ́nu má sì lára èèyàn ní gbogbo ìgbà láì ṣe èdì. ọkọ mi wojú sórí kò sí ìgbéyàwó kan tí ò ní ṣùgbọ́n tiẹ̀ ṣùgbọ́n ìgbéyàwó tiẹ̀ ò rí wàá wá kọ́ bó ṣe máa fi ọgbọ́n bó ṣe máa fi gbé ìgbé ayé ẹ pẹ̀lú ìyàwó ẹ ṣó rí n tó olóorí tó rò pé ṣẹlẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀. mi ò lérò pé mo rí mọ́ mi mo rí fún ara mi ni òun lójú kọ iná mo wọlé mo bá àwọn àtọkùnrin ni. tó rí kọ́ lórí bẹ́ẹ̀ ni mo sọ mo ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ ti ṣọ̀pọ̀lọpọ̀ àlàyé fún mi mo dẹ̀ gbẹ̀rí ẹ̀jẹ̀ kò jẹ́ ṣerú ẹ̀ irú kérò lélẹ́yìí tó wà lọ́kàn ẹ̀ pẹ̀lú tó mo jẹ́rìí ẹ̀ kò jẹ́ dán o <laughs> mo jẹ́ ṣe rẹ̀. it's alright kò sí wàhálà wọn mi. jọ ọkọ mi kò sí wàhálà. má fààyè gba ìṣù o kí ni ìwọ ò gbọ́dọ̀ súnmọ́ kọ ẹ kó bẹ ẹ̀yìn. it's alright. O ti jẹ́ kí n mọ̀ pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ láyéláyé kò ní ṣàṣìṣe irú ẹ̀ mọ́ tó ráṣìṣe ni àṣìṣe ò dẹ̀ kọ́gbọ́n mm-hmm. jọ ọkọ mi ṣó wá rí lè tó ṣẹlẹ̀ yìí o má bọ́ ọ̀rẹ́ kankan sọ̀rọ̀ má jẹ́ kán gbà ẹ́ nímọ̀ràn tí ò dáa torí ilé ẹni ìgbà tí ń jẹ̀kú tí onídùúdù. kò sí wàhálà wọn mọ̀ tí wọ́n. fàyàwó ẹ̀ mọ́ra àní ríṣù kárí kárí óyá óyá ẹ kárí ẹ kárí. n tí mo fẹ́ nìyí kárí ẹ káre ó yá ó yá bread àti egg bread and egg. so mom mm. ṣé kò ń ṣe pé mọ́mí fẹ́ gbá bọ́dẹ̀ fún mi ṣá kí n má sọ fẹ́ni kankan. <sighs> tí mi bá tẹ̀ wá ní sọ fún yàn ṣé bíi ti tóbi ni. kì í ṣe nǹkan tí mo ń lò ṣá. mọ̀mùsí mi àti ìyàwó mi. pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹmi sẹmi sẹmi farabalẹ̀ ara mi ń kú. alágọ̀. alágọ̀ ṣàmú mi. Hmm. alágọ̀ jàre oore nígbà míì téèyàn bá làlàkàlà báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé stress òun ló fà á ó rẹ̀ ṣeéṣe kó jẹ́ pé èèyàn ń ro àwọn nǹkan kan lọ́kàn ẹ̀ nígbà tó máa sùn àbí ẹ̀gbẹ́ tó fi lélẹ̀ kò sí nǹkan kan ọkàn ẹ̀ balẹ̀. tẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ mi ṣùgbọ́n aláìlé tí mo ṣe ṣàlàyé ẹ ṣé ẹ̀rí pò lágbára gan mọ́ mi. òun má jò dá ẹ láàmú kò sí nǹkan kan ah. ṣèbí nígbà tí wọ́n ṣáàjì ṣe mo gbàdúrà. of course mo gbàdúrà. kò sí aburú kankan kò sí aburú kankan fọkàn ẹ̀ balẹ̀ kò sí nǹkan kan tó kàn ṣe àlàáfà ẹ kí n tètè máa lọlé ilẹ̀ ti ṣú. olùdó jẹun alẹ́ kò dẹ̀ délé kò kàn ṣanra kò. ẹ̀wọ̀n kí mi lè délé kí n má jẹun. màá rí mọ́ mi ọ̀rọ̀ mọ́. oorun ayọ̀ la máa sùn kò bá mi kí orin náà tó bá délé o. ok ni wọ́n tilẹ̀kùn mi ó dàárọ̀ o. orí yeye ni mo gún o tàṣẹ ló pọ̀ nu wọn ayé. abiyamọ òde ọ̀run abiyamọ lòdì ayé. ebe. ah n kò ló dà. káàdì mo ti ń jáde ní ẹ̀rọ mo sọ fún mi pé mo ní mítìn. gbára o o sọ fún mi pé o jáde lè mi babe ọ̀rọ̀ owó lọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n pè mí ní pé kí n sáré wá in one hour i'll you be back. told me to make something for you. mo dẹ̀ ti ṣetán. mo jiyàn náà. eat your food. mo dẹ̀ ti dé tán ti balance nǹkan. rárá o ò dé tán cause mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń lọ bá it will take all day no it's gonna take all day kó dáa náà hmm. wá sígbà tí mo ti ń ṣe wàhálà látara ṣó fẹ́ kí wàhálà mi jà sásán. mo hmm, sọ pé mi ò ní jẹ́ náà ọkọ tó bá mú délé níyàwó ẹ̀ máa yín. mo mọ̀ i hope you remember. i know. let me go darling i will be back quick i'm sorry. Hmm? ọ̀gá ti gbé ni. mo ti gbá ẹ mechanic tí mo ní kó bá mi pè nǹkan mọ́tò mi ò ṣiṣẹ́ sẹ́. ọ oh, máa pè sàǹjẹ́ mi lọ. okay thank you i love you. ṣáájú ìtẹ̀ lẹ́sìn rẹ̀. ọ̀nà mọ̀ lọ yẹn. kí ló dé. Ah, màá yẹ̀yìn tán ah, mo lè yẹ̀yìn tán. wàá yẹ̀ mi tán. Ah o dẹ̀ ní rí rẹ̀. Ah, ah, ah, madam ẹ má lọ madam. ó pọ̀ fún ẹ gan-an madam. ẹ̀fọn yìí náà pọ̀ nílé madam. Eh? àkọ́kọ́ tí mo ṣe yẹn ìtìjú mo fi ṣe. ẹ ìtìjú ló fi ṣe ń tó ṣe yẹn. ibẹ̀ ìbẹ̀rù gbójú ni mo fi ṣe. ọmọ aburú gan nìyẹn o. madam mi ń ṣèyàn gidi mi ń ṣèyàn gidi lórí pápá mi ń ṣèyàn gidi mo tutù lójú ni madam. so ohun tijú ṣe ètò ṣe yẹn. mo tijú ṣe ni mo tijú ṣe mi mo máa ń dákú bẹ́ẹ̀ ni tí má fọkàn sí gangan mo máa ń dákú. ó ń dákú lórí obìnrin. mo ti dákú lórí obìnrin bẹ́ẹ̀ méjì rí ìjọ kan mo wọ kómà. kómà. bẹ́ẹ̀ ni ìjọ kẹta ni mo jí. lórí pé òun ṣe nǹkan. bẹ́ẹ̀ ni mà tí bá fọkàn sí tí mo dẹ̀ lọ nǹkan tó yẹ kí n lò tí mo lo jẹ̀dí olúṣe sí mo máa ń dákú mò ń jíjọ kẹta mò ń jíjọ kejì ṣẹlẹ ni tí mo bá bá sùn tó bá da omi lé mi lórí tí mo bá tají ni màá tún wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì. Ah! madam mo tijú yín ni madam alákọ̀ọ́ eh? mo tijú yín ni. kọ́lékọ́lé ni ẹ ní. mo fọkàn sí gan ni lẹ́yìn oúnjẹ àti nǹkan tá a sọ kò sí nǹkan méjì tó máa ṣe lọ́wọ́. àbájọ tó fi jẹ́ mẹkáníìkì. Ah, máa ń gbẹ̀mí mi. lórí obìnrin báwo ló ṣiṣẹ́ wá wà láyé. àkọsílẹ̀ ni ẹ àkọsílẹ̀ ni àbúrò tí màá ti parí iṣẹ́ tí mo wá ṣe mi ò tí ì lè lọ. iṣẹ́ kí ni. Ah, madam ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ ẹ̀bùn ni lomi ẹ rí pé tó bá ń parọ́ irọ́ yẹn máa dùn lẹ́nu ó lẹ́bùn irọ́ ni ah. mo lẹ́bùn kìíní ni madame o lẹ́bùn mo so o lè tẹ́ mi lọ́rùn dára bí mo ṣe fẹ́. Ah, madam ti máa fi sọ́kàn irú ẹlẹ́ǹkejì yìí sí ọkàn mi balẹ̀ pé lóòótọ́ ẹ̀ ṣe sẹ́tọ̀ fún mi tí mo wá ní lọ́kàn pé mo fẹ́ kọlù yìí mm. madam ẹ lè fẹsẹ̀ ní bọ́tà mọ́. Eh? Ah, madam máa ń báyọ̀ sùn tó máa fi gérin. Eh? bẹ́ẹ̀ ni mi kì í mọ̀ mọ́. Ah, womb shifter ni ẹ ni òun shift womb. orúkọ tó fún mi pọ̀ madam mo ya wèrè lẹ́dàá madam mo yín bá yín sọ̀rọ̀ mo ti ń fìlà tó tó ń rọra fìlà tó ibi ò ṣe ilé ẹ. ǹjẹ́ mi pé kí ikú dẹ̀ pa ọkọ yín kọ́ bọ́ ẹ lọ́yìn kó má dì í. àmọ́ ó jẹ́ kí ikú pọkọ mi jọ mí ìṣe oníbẹ̀. ọ̀dà mo fẹ́ fi túkọ̀ lómi ọ̀yìn ni. ẹ ó bá dé. àti ẹ ṣọwọ́ kan sí. kàṣà ẹ̀ mú kan sí. bẹ́ẹ̀ni ọ̀dà mi lè wojú yìí ẹ kò jẹ́ ká ṣọwọ́ kan sí mi. ojú mi kí ló dé tó lè wojú mi tó bá mi gbogbo ló wà. ọ̀dà mi já ṣọwọ́ kan sí mi fẹ́ wojú. mo fẹ́ wojú mo fẹ́ kàn bẹ̀ pa ni. ọ̀dà yá wo ilé ìdàgbọ̀n owó ṣe múra sí tó ń sọ. oúnjẹ àti kinní tí mo kùnà eléyìí ní kí n mutí ní kí n fa sìgá mo fẹ́ràn oúnjẹ. what what the f. Wow. what's going on here. Sanjay mechanic Se mo ní kó wá tún mọ́tò ṣe ni ṣé mo ní kó wá repair ìyàwó mi. ìyá travel ẹ sọ fún mi pé travel ẹ fún mi. babe. ọ̀gá ó ti ẹ̀yìn mi náà ṣé ṣé ń dé ni mo gbé irinṣẹ́ wọlé ọ̀dàmú wa ní báwọn ṣe ń rí mi wọ́n ní mo wà sẹ́ksì ní mo wà sẹ́ksì báwọn kan trip fún mi náà ah, èmi sẹ́ksì pẹ̀lú aṣọ mẹ́kọ̀ọ́ madam kí lẹ rí pọ́n ìbẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa orí mi wá nìyẹn wọ́n ní bí mi ṣe ní olórí yẹn pé ojú mi kàn ń fáwọn mọ́ra. ó ní ó ní ó ní ó. ìwọ. Ah! Ah! báwo ló mọ̀ ṣe mọ̀ ṣe mọ̀ ṣe mọ̀ ṣe mọ̀ ṣe mọ̀ ṣe ju ọkọ mi mọ̀ ṣe mọ̀ ṣe ní sùúrù ní sùúrù yé mo kú o ti pa mí o pe mi o lọ́jọ́ ní mọ̀mú mọ̀mú mọ̀ ṣe pé máìkì ṣù lọ ẹ̀jọ̀ ọkọ mi máìkì ṣù lọ ẹ̀jọ̀ jọ̀wọ́ náà jọ̀wọ́ dárí jì. sọ aṣẹ́wó ni ẹ́. what. ọmọ náà sì ní fún ẹ láti ṣe ráì ọmọ náà sì ní fún ẹ láti ṣe tí màá máa wọlé padà wá sínú ilé tí màá bá rẹ tí mo bá bá inú lu lẹ́yìn tí mo bá bá inú lu lẹ́yìn. ọkọ mi ah! Ah! Ah! Sọmi Sọmi wo lè lè kọ́ pé kí mo fẹ́ kó sọ̀rọ̀ kí ni mo fẹ́ ṣe báyìí. irọ́ ni o. ìgbà tó ju rẹ̀ ni o. dúró nǹkan tó tó báyìí o kí ni wọ́n máa ṣe ń sìn. kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe ó tiẹ̀ ti sún mi tí mo ṣe wà mí ilẹ̀ parọ́ fún ẹ mo ti make up mind mi èmi ti sọ fún nígbà tí mo máa kúrò lé pé kó má yẹ kí n dé bá lé mo padà. ah no no no. no. yeah because ọjọ́ òun ni mo fẹ́ ṣe gbogbo eléyìí dá mi. no don't take this drastic decision nǹkan tèmi máa sọ fún ẹ̀ sí ni wípé bóyá kò tiẹ̀ ṣètò àwọn ẹbí ẹ̀ lọ kó lọ fẹjọ́ ẹ̀sùn. how many times ni mo fẹ́ sọ fún wa pé gẹ́ẹ̀ yìí ò lẹ́bi kò lára mọ́ alọ́mọ yóò ní kò ní bàbá láì kò mi lè sọ pé mo mọ fámìlì kan pàtó báyìí mọ́ lẹ́yìn tó ti ṣàlàyé fún mi pé ìyá wọn àti bàbá òun ti ṣaláìsí. ọ̀rẹ́ still notwithstanding orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ èmi ò ní advice ẹ wípé kó o decide just like that eh? take things easy túbọ̀ ní sùúrù sí i. ṣé màá wá lajú mi lẹ́kọ̀ọ́ balẹ̀ ayé mi jẹ́ ni ẹnu wo ni mo fẹ́ máa fi ṣàlàyé fáwọn èèyàn pé tí mo ṣe rí yìí ìyàwó mi máa ń gbé ọkùnrin wálé báwo ni mo fẹ́ sọ fún èèyàn tó máa believe. àná kò ṣe nǹkan tó dáa náà kò ṣe nǹkan tó dáa but káṣá ṣe fi gbogbo ẹ̀ dọ́là náà ṣó yẹ kí ni movement ẹ báyìí. mi ò ní lè padà sílé yẹn yìí náà so. ẹ fine. má fine wíwá ara mi. ẹ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wà lọ sùn lèmi lálẹ́ hmm. ṣùgbọ́n because tó bá tí wọ́n bá tiẹ̀ decide pé o fẹ́ padà sínú ilé yẹn mi sure pé. Pe things would go well with the both of you there. Sure, mi ò fẹ́ padà síbẹ̀ náà ni in the first place. Wá lọ sùn ọ̀dọ̀ mi. Báwo rí mo ní fẹ́ kí Let me just find an hotel find a lodge. Ah, oh, yeah, yeah. John torí tọ́lọ́run, you need to take heart ṣùgbọ́n má rojú o and take good care of yourself. Sure, I will, sure ilẹ̀ ń yọ ọmọ ọgbọ́n kò dúró dédé ọjọ́ ń bọ̀ tí gbogbo rẹ̀ máa bọ̀ sí kedere. I'm concerned about someone. kí ló tún ṣe wà tí sọ mí báyìí. ìjọba pé sọmí pè mí oníyàwó òun ṣe same thing again pé ń sọ fún mi on phone I was mad mo kàn lè imagine kóbìnrin kan stoop so low to that extent Okay, ká ti gbà pé ajá gbé idò ẹ̀ lọ ṣé kò ní ọpọlọ ni bringing another man to your matrimonial home it's crazy brother i can't even picture the scenes. ọ̀rẹ́ kò sí kò sí picture kí ló ń picture no kí ló fẹ́ máa picture now nígbà tẹ̀mí sọ fún yín nígbà tí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ lálàkọ̀kọ̀ ẹ ṣe mọ̀ pé ó ti kọ́kọ́ ṣẹlẹ̀. this did not happen the first time ó ti ṣẹlẹ̀ wọ́n ti bẹ̀ ẹ́ o wá gbẹ́bẹ̀ imagine o o mo san bills o wá gbọ́kùnrin wá lé mi mọ́ mi ẹ ọ wá pè mí ọ wá sọ fún mi pé ẹ ọ̀làdàpọ̀ o ẹ àṣe má ṣe àbí báwo lọ yin Yorùbá ṣe máa ń pòwe yẹn bá mi dáríjì how does that sound to you o wá dáríjì ó máa ṣẹlẹ̀ náà. fine fine it's crazy but òrìṣà bíyà kò sí i mi ò dẹ̀ rí kan tó bá kó gbọ́rọ̀ sí yẹ lẹ́nu. ọ̀rẹ́ mi jẹ́ kí n máa parọ́ tán mi ò wà interested mi ò fẹ́ gbọ́. lórí ọ̀rọ̀ sanmi. sanmi gan mi ò fẹ́ gbọ́ bíbélì sọ mm. ó sọ wípé tí ojú ẹ méjèèjì ò bá jẹ́ kó wọ ìjọba ọ̀run wọn ni kò fọ́ so i don't talk am ó ti ṣẹlẹ̀ in the first place ó yẹ kó di fún space tó bá jẹ́ èmi ni mo fi ọjọ́ tó máa kú èmi àti ọlọ́run fi búra wàláì máa pa ni máa pa ni ó gbọ́ kò ní wá sínú ilé tí mo sanwó ẹ̀ ṣé òun mú mi ṣeré ni bọ̀bọ̀ you don't you know you know you know, you know they play like that about me. i know, i no wan hear am abeg. so advice ẹni pé kó pa ìyàwó ẹ. ọ̀rẹ́ mi ṣọfẹ gbà ṣọfẹ gbà nǹkan life prison àbí kọ pọ òun náà. ṣọfẹ gbà nǹkan that is not the best solution. ṣọfẹ gbà nǹkan àbó gbà nǹkan mọ ṣé ká wọlé kó wá bí mo fẹ́ nǹkan ṣọfẹ gbà. mo ò ní interest lórí ọ̀rẹ́ mi méjèèjì yìí náà ṣé ká wọlé ah gbé kúrò kàn ní ká wọlé náà ah. ah. Fọláyẹmí má níbo ló wà. kíra ẹ Jọláyẹmí kí ló dé báyìí ná èèyàn ni mo máa pẹ́ kẹ̀ ó dẹ̀ pera ẹ lẹ́ranko ọmọ lẹ́lẹ́mí ẹ ti mọ̀ kí n tẹ́ni fún o kí ló tó ní mi lára kí ló tó ní ọmọ mi lára ó ṣe alákọ̀ọ́kọ́ mo wá síbí mo bẹ ọkọ ẹ̀ ó fi ṣoṣù ó fi para ó fà ẹ́ mọ́ra ó lọ́n dáríjì ẹ̀ kí ló tún wá dé ó tún wá ṣe pabambarì ẹ̀ ó wá gbé ọkùnrin ó gbé lọ sí orí bẹ́ẹ̀dì tí wàá tọkọ ẹ̀jọ́ sùn ní matrimonial home ẹ̀ kí ló rọ́ọ̀lù ẹ̀. mi mo tó ṣe mí akọ̀dédé ìṣẹ̀lẹ̀ mi ni mo bó ṣe jẹ́ mo kàn bára mi nù situation yẹn ni mo mẹ́jọ. wọ́n di ẹ̀ ni ṣé ìyá ẹ lórogún ni wọ́n sà sí ẹ torí òun tẹ́wọ́ pẹ̀ sí ọ mọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ iṣẹ́ èṣù ni èṣù ò tiẹ̀ sẹ́ni tírélà kó pa ẹ́ èṣù ò tiẹ̀ sí kànga àfi kó máa banú ọmọ mi jẹ́ ní gbogbo ìgbà má pa mí o má pa èmi o dúró ṣé ọmọ tó ń wá tó ti rí ṣé òun ló wá sọ ẹ́ di ajá àgbòrò òun ló sọ ẹ́ di ìyàwó àdúgbò tó ò mọ kò tọ́ lóòótọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní obìnrin tó bá ń wọ́ ọmọ kì í sùn ṣé bí pẹ̀lú ọkọ ẹ ló yẹ kó jẹ́ ṣó yẹ kó jẹ́ pẹ̀lú alẹ́ mi ìwọ ń yàlè ìwọ láyà ò ń yàlè wo má pa mí o má pa èmi o má pa ọmọ tèmi o torí wọ́n ní obìnrin tó bá ń ṣe ìṣìnà tí ò bá para ẹ̀ àpọ̀kọ má pa ọmọ tèmi aláìlójútì. ẹjọ ẹ bá mi bínú ẹjọ ọmọ kò máa gbọ́rọ̀ sí ilé mi ẹjọ ó ti mọ̀ ó máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu torí ẹ̀ ló ṣe ń ṣe ó mọ̀ pé tí mo bá pe ọmọ tèmi tí mo bá sọ pé nǹkan báyìí ni kò ṣe ó di dandan kó ṣe bẹ́ẹ̀ àbí torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe ló ń fàyọ̀ ó fẹ́ fàyọ̀ fọ́ ó fẹ́ fàyọ̀ fọ́ ni máa sunkún asunkún rojọ́ ilé ní ìtú wọ́n ní ọ̀ promise ẹ o ní promise ẹ rárá má bá sọ o tó bá gbọ́ ni tí o bá ti gbọ́ ntójú ẹ̀ bá rí o fara mọ́. Bámidé máa gbọ́ ìjì ìmọ̀. Nírànù, ó pé mo nífẹ̀ẹ́ náà ní gbogbo tó ń ṣe, àmọ́ mi lè nífẹ̀ẹ́ ìjọmọ mi lọ, mi lè nífẹ̀ẹ́ ìjù lọ. Mo kàn ń rò wípé tó wá jẹ́bi náà ni mo bí ẹ̀mí nífẹ̀ẹ́ kó máa ṣì kiri. Mo ní gbogbo ìtí mo ṣe kí ṣe pé kò dùn mí. Wọlé kó pè jáde kó jẹ́ kí n bá sọ ilé tí mo bá lè bá sọ jáde kò sí ilé o àtànú tọrọ rẹ ti ṣẹlẹ̀ ọkọ mi ò wálé sọ mi ò wálé kò wálé mú mi. ọmọ mi ò wálé wá sùn torí tó ṣe yìí ni o ọmọ mi ò wálé wá sùn tí ò ṣẹlẹ̀ rí kí ni mo sọ fún ẹ pé mi gbọ́dọ̀ i told you pé tí n bá máa dé nílé mi gbọ́dọ̀ bá ẹ mọ́ kí ló ń jókòó jù. àwọn ilé ọkọ mi yìí sọ mí ilé ọkọ èèyàn lè lèèyàn gbé. bẹ́ẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ ibi ló bá sọ̀rọ̀ pé ilé ọkọ ẹ ló wà ilé ọkọ èèyàn lèèyàn gbé ìwà ṣẹ́wó yìí ó ti wọ́n mọ̀ pé ilé ọkọ ẹ ló wà ló ń ṣaṣẹ́wó mechanic mechanic ló ń bẹ̀ fọ mechanic are you alright at all. má wọrí you must be crazy. lóòótọ́ má dẹ̀ láàmú. Ìwọ tó fọwọ́ ẹ̀kọ́ wọlé náà ló máa kó padà. Wàdà lọ́wọ́. Ìwọ tó fọwọ́ ẹ̀kọ́ náà ló máa fọwọ́ ẹ̀kọ́ padà. Sanmi. Oye, ó jẹ́ ìrọ̀ mọ́mọ́ fúnra la hypertension, ó jẹ́ ìrọ̀ ra ẹ̀. Ó jẹ́ ìrọ̀ ra orí ẹ tí o pé yẹn ó máa pé ń sìn ó dà gbọ́dọ̀ yẹn dàrú èmi àti ẹjọ́ bá lé nira. ó tún máa lọ ó tún máa lọ ó wẹ̀ kó dára ẹ̀ lámú ó wẹ̀ kó ṣe ṣèṣáìsì ìwé mi ò níbi kọ̀ọ̀kan lọ. ṣé bàbá is serious? Sọmi, what's the meaning of all this? Now get out. kí ni Sọmi kí ló ń pàpàpà ẹyẹ ó máa ń tu yẹ ni ikú ló fẹ́ bẹ́ẹ̀ lálejò olóore tí àlejò kí ló ṣẹlẹ̀. ṣé mi ló ń bá sọ̀rọ̀. ẹ ìwọ ni kí ló bá ṣe fún mi. ó dà bórí ẹ ó dà bórí ẹ jà. babe babe babe babe babe baby baby ha baby jọjọjọjọjọjọjọ ó yà mí fi ẹ bọ mi ò lé ẹ mọ jọjọ baby baby alo ah yé o kó bára baby baby. gbé fún lọ títí kó administer drugs fáwọn patients. ma ó ṣàbí wà ní wọ́n ti ń kọ́. ẹ lọ discharge ẹ. Sherry head injury tíyàwó mi ní òun ló jẹ́ kó wà ń kó máa wọn ṣàánú mi ó kàn ṣubú like ó kàn ṣe mistake ó ṣubú díẹ̀ ni ẹ jọ kí wọ́n ní solution báyìí. sherry ìyẹn ni mi ò lè sọ báyìí. ah but i'm sure she's gonna be fine but ó lè má jẹ́ yìí ni ó lè jẹ́ next week ó lè jẹ́ next month ó lè jẹ́ next year. orí yeye ni mo gún o. ní kọ́rọ̀ bí bá ti gbé lọ́sibítù bí ẹ̀kọ́ máa fún lóògùn kan. It doesn't work like that. Reality ni mo sọ fún yín. Really? Bẹ́ẹ̀. But she be fine. She will be fine. Ṣé ti gbọ́? Ọmọ máa jẹ́ kí n fọwọ́ ara mi nothing to worry about. Ẹ ṣe ṣe mọ́lẹ̀. No problem. I like to see her. Okay. Èmi Ẹ̀dìkúta sẹ́rù ẹ̀ ní òfúyẹ́. Ojú pọ̀ kòkó má fọ́ ó tẹ́ gbogbo ọ̀nà sọ́mi ṣùrù èmi ní kòkòrò èlùbọ́ tí sọmọ ọdún gbà ọrọ àdúrà ń jẹ̀bi. Bẹ̀rẹ̀ mú tó ti ṣe wàhálà bọ̀. Ṣé omi ló fẹ́ ni àbí juice tútù? Ìwọ ni mo fílẹ̀ sí hospital tó wà ní Really? What's, what's going on? Ọlásánmi Màdéṣẹ́wà. Yes. O kàn ń wò ni o. O tí ì rí mi wò bí ẹranko. Hey! bẹ́ẹ̀ ni ó sì máa da idán gangan. ẹ. bẹ́ẹ̀ ni. ewé ojú omi ò kí ní ìsìn ní ewu lè nísìn bẹ́ẹ̀. kò yé mi mọ́ ni. kò lè yé ẹ ìka oníbàjẹ́ ẹ̀dá ìwọ ó yí mú nǹkan kan ewé ojú omi ò kì í nísìnyí ò lè nísìnyí ah! bẹ́ẹ̀ ni mo. sún ah! ah! ma lọ. ká sùn sá. ẹ jọ dókítà nǹkan. dókítà wà lọ́fíìsì. dani. sọ̀rọ̀ mi ti Ah. ẹ ká sùn mo Ah. pa. ẹ jọ báwo lára ìyàwó. ìyàwó yín wà òkè kò ju bí thirty minutes Tell tẹ lọ làwọn nọ́ọ̀sì máa pè mí pé ìyàwó yín ti jí. like for real kò ṣẹlẹ̀ rí mo ṣe kúrò lọ́sípítù láìpẹ́ ní nǹkan tí ẹ̀rẹ́ sọ fún mi ni pé ó wà ń kọ́mà. that is how we see it. ẹ̀ ń pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé predict time tó máa wà ókè. but she's fine now doing better. ẹ jọ ṣé mo no problem you can see her. No city, ma. I'm rà mọ́ lọ sí wọ̀ tí ma. báwo ni káàsán. ẹ káàsán. ọ̀nkú tóbi ni mo ń bèrè. ọ̀gá mi ni ẹ̀ wọlé wọlé wọlé. ẹ má bínú báwo ni kì í ṣe pé orúkọ yìí fún ọ. ẹ sọ fún un pé ok. ní kẹ́ máa bọ̀ wá nílé. ok ẹ ṣe. Bísọ́lá tó ń bá mi sọ lórí fóònù yẹn kò yé mi not until not until ìgbà tí BJ náà wá sọ fún mi pé the same thing tó sọ fún mi náà ló ń sọ fóun. What's going on? Is this a joke or something? It's not a joke o. Ẹ wo mi mọ̀ kó tó ṣe Ọládàpọ̀ o. Ìgbéyàwó ta ti ń plan just one month to go. Ó kàn déédéé lòun ò ṣe mọ́. Everything is cancelled. Ta ti máa ṣe ẹbí, ta ti gba ọ̀, ta ti ṣe everything. Kí ni mo fẹ́ sọ fáwọn parents mi? Kí ni mo fẹ́ sọ fáwọn ọ̀rẹ́ mi? Ẹ gbà mí má jẹ́ kójú tì mí. Ilé ìyọ̀ṣọ́ rẹ̀ kù bó yẹ pé tó sọ fún mi lórí fóònù mo ní láti pè tó bí straight pé ìkọ̀ báyìí báyìí nìkan tí mo gbọ́ because ó look strange sí wa torí àánú àwọn prepare bẹ́ẹ̀ náà ṣe ń prepare lọ́dọ̀ tí ah, mo kàn ní question kan láti béèrè lọ́wọ́ ẹ̀ gan ṣé kò ṣe wípé mi sọ pé bóyá o ṣèrànù àbí bóyá o wà kan tí o da ọ kan tí ẹ àti think deep bóyá kọlọ́fín kan wà nìkan tó o ṣe tí eh, ọ̀làdàpọ̀ gbọ́ àbí ẹnìkan mi ò mọ bí mo ṣe lè sọ̀rọ̀ yẹn but stylishly just think this. mi ò ṣe anything fún ọládàpọ̀ ṣe bẹ́yìn náà lọ rẹ̀ mo believe pé ó ti sọ one or two things fún yín ló jẹ́ kí n wá bá like he is trying to say kò sẹ́ni tó máa fún lọ́kọ o ọ̀dọ̀ ẹ̀ ló máa roko sí. exactly. so tó bá mọ̀ bó ní ọwọ́ tó ṣe tí ọ náà fi it's better you come out clean to us ká mọ bá ṣe máa bá a sọ. mi ò ṣe anything. because this is strange. ọ̀rẹ́ wa ni mo àṣà ah, lè máa bára wa nìkan máa ń mú wọ ọ̀rẹ́ wọn. ọgbà wà lórí ẹ. kí ló ṣẹlẹ̀ báwo kí ló ṣẹlẹ̀ i don't understand kí ló ń ṣe mí báyìí àjọ sọ̀rọ̀ náà kí máa tẹ́jọ sọ̀rọ̀ rẹ dìnnà what's a àjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń sọ fún ẹ kó fún mi space kó fún mi time just more time time time time e, t-i-m-e time. your blood too dey hot o ṣáà rí pé a wà pẹ̀lú ẹ̀ báyìí. dàpọ̀ sori. ọ̀rẹ́ ọ̀rẹ́ hmm. ní sùúrù ní sùúrù abeg abeg. ìwọ ni wàá ní sùúrù mo wà kó lágídí ṣùgbọ́n ilé mi ò ní. na my babe be this now ah, na my babe go make i talk now ah i swear ọ̀rẹ́ ọ̀rẹ́ i swear baby yóò ṣe mi but time time ah, ah, you should understand now ayẹkẹ mẹyẹkẹ afájú báyìí lọ now. relax relax ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ní sùn. dàpọ̀. mo fi pé ó ní nǹkan tó ń wọ̀n tí open up fún wa which I believe you will be able to persuade him láti sọ fún wa ìwọ ní sùúrù ṣùgbọ́n ṣì máa lọ. o ní láti ké sórí mo promise ẹ pé a resolve kini ya mi kébìlì just give us period of two days ṣùgbọ́n. báàkì mọ́ sí. Thank you. Dàpọ̀. kí ló ṣẹlẹ̀ kí ni túmọ̀ drama tó display náà. but a lè máa sọ̀rọ̀ níṣojú ọmọ yẹn ni kó má dàbí ẹni pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kọ́ o for any reason they wá dú. ó dẹ̀ jẹ́ kémi àti bíjẹ́ wá dàbí ọ̀dẹ̀ kí ni ìtumọ̀ nǹkan tó ṣe yẹn ná ah, drama ni o má jẹ́ kí n tàn ẹ́ at least tó bá tiẹ̀ ní nǹkan kan tọmọ yẹn ṣe fún ẹ wá tiẹ̀ pre-inform wa. Eh? Tobi. wọn ló máa ń jẹ́ kí bọ̀bọ̀ yìí yọ you too dey pet this guy ah, nǹkan tó o ṣe ó ṣó make sense lójú ara ẹ. kí mo ṣe tí kò make sense bí ẹ ẹ ẹ gbé pàṣẹ náà báyìí. bj ní sùúrù ṣùgbọ́n ọ̀rẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ ṣàlàyé fún wa tó bá tiẹ̀ jẹ́ pé bóyá ó ní nǹkan tọmọ yẹn ṣe bóyá ó níbi tó ka mọ́ àbí information kan tó gbọ́n pa ẹ̀ at least a ṣáà máa sọ but jọ kí ló ṣẹlẹ̀ gangan. ṣó ti yẹ kó break pẹ̀lú gẹ́ọ̀ yẹn látọdún tó ti wà pẹ̀lú gẹ́ọ̀ yìí ṣó yẹ kó break pẹ̀lú ẹ kí lọ́mọ yẹn ṣe fún ẹ. wáyé ìgò tẹlu wáyé wáyé tó máa bá fún mi kó tẹ̀lé mi. ó máa ń ṣe bí pé wọn nìkan lọ gbá wà lórí ẹ ó ń gbá lórí tiwa náà. ṣé ọgbà why why you go tell me say kì í sọ fún ẹni tó break up pẹ̀lú ẹni tí mo mú wá fúnra mi which kind of talk be that báwo báwo tó sọ náà. bíjẹ omi kan tó ṣẹlẹ̀ ah. ní sùúrù at least ó ṣàmà ní reason tó ṣe ṣe nǹkan tó ṣe jọ kí ló ṣẹlẹ̀. ẹni wàá gbé ìyọ̀rọ̀ ló fẹ́ jẹ fún ọ ṣé gbogbo yín ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ sí Sànmí. kí ló ṣẹlẹ̀ sí Sànmí. ẹ kí ló ṣẹlẹ̀ sí Sànmí tí ò ṣẹlẹ̀ sẹ́lòmíì rè. ṣé pọ̀síṣọ́ Sànmí wà ní ṣé as ọ̀rẹ́ ló tẹ̀mí fara mi ṣé mi ò àti ó kí ni ẹ fún mi. farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ọ̀rọ̀ rúrùn ló ń sọ lẹ́nu ṣé sanmi nìkan lọ̀rẹ́ tó ní tó má rì ṣé tóbi ò má rì ṣé mi ò má rì. bọ́bọ́bọ́bọ́bọ́ na my life mo ní pé mi ò ṣe mọ́ ah, ṣé sanmi gbàdúrà kan tó ń ṣẹlẹ̀ sí yẹn ni kò gbàdúrà ẹ̀ náà. so tó bá ṣe o ṣe fi tóbi ṣe example kò fi mi ṣe example. ọgbọ́n pariwo. ìtò ṣe ò dáa kò dáa kò dáa and I too dey pay this guy too much. ó ń kẹ́ jù náà jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò da. ta ló ń kẹ́ náà ah, ah. ta ló ń kẹ́ náà ṣé bíbí ni wà ní. wo bí báyìí jẹ́ kí n explain kankan fún ẹ sórí gbogbo marriages ló ní ups and downs títí ẹ ṣòye ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ níbi tí kálukú ti yàn títí ẹ ṣebí marriage tèmi lélẹ́yìí i'm happily married and i'm enjoying my marriage wo bj náà òun náà enjoy marriage ẹ kí ló dé tí wọ́n ò ṣe wá ro ti tọ̀dọ̀ wa kò fi judge situation yìí tó fi wá jẹ́ pé Sanmi tó jẹ́ pòkè o ó ní nǹkan tó ń face ló fi judge you are not Sanmi ṣó yẹ so jọ nítorí tọlọ́hún advice mi fún ẹni wípé mọ tó ṣe máa pe ọmọ yẹn kó bẹ́ẹ̀ tẹ̀ kó bẹ́ẹ̀ kẹ́ settle nǹkan tó wà láàrin yín kẹ́ dẹ̀ carry on pẹ̀lú plans wedding yìí ṣó yẹ. kó fi ẹ ṣe example ọjọ́ wo ni gbogbo wa wá síbí báyìí tíyàwó ẹ̀ tó gbiná wojú wa rí àbọ̀jọ́ wo lọ wá sọ́dọ̀ mi tíyàwó mi ò kẹ́yìn ó ṣe pé nǹkan tí ò da ló máa ń rí dìmọ̀. Ah, nǹkan tẹ fẹ́ nìyẹn. kò ń ṣe pé ṣé nǹkan tí mo fẹ́ nìyẹn ọ̀ ṣé nǹkan tá a fẹ́ nìyẹn I think it is the right thing for you to do nǹkan tó yẹ kó ṣe nìyẹn ọmọ yẹn ò ṣẹ́ náà o ò lè fi ilé èèyàn kan tí kò tó kó wá fi máa judge bí ilé tiẹ̀ ṣe máa rí I can see you are welcoming that trauma already o ò dẹ̀ ní gbogbo yẹn be positive about your marriage and it will work for you yàtọ̀ sí wo ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ẹ̀ ká ní kó bá jẹ́ ọmọ kékeré inú yẹ kó dẹ dùbílẹ̀ kó tó ẹgbàá sí ẹ́ǹdì ni ọmọ yẹn ò ṣe é náà ṣọmọ gidi bíi báyẹn ṣó wà ń gbòòrò ni. ọ̀rẹ́ oníwàhálà o ó ní pọ́blẹ́mù. bàbá bàbá ẹ sọ̀rọ̀. o ò lọ́rọ̀ lẹ́nu ọ̀gá. Ah, ah. tí kò tó fẹ́ ni kí n pè padà. exactly good. ọ̀rẹ́ gbàgbọ́ ọgbẹ́ni fẹ́ jẹun òun nìkan ni kò fún lóúnjẹ i even dey like this once i no eat again. yé yé yé yé yé yé. àbíkú tá o bó o dúró dẹkùn ikú bó o wẹ̀yìn wò ó kọjọkọ. ọlásọmí ọmọ adéṣẹwà ìwọ ló fi irú yìí tó ló fẹ́ gbóhùn yìí ìwọ ló fi ọ̀pẹ lu ọ̀pẹ tó ló fẹ́ gbóhùn ọ̀pẹ. ṣé bí wọn lójú òkú lásán rèé tó lọ fẹ́ gbóhùn ilé. ṣáàdù mi. ọlọ́lá sọ ní ọmọ ẹgbẹ́ ṣẹwà dúró ẹgbẹ́ kí ló máa ná. kí ni tún ẹ̀bẹ̀ tó bẹ̀ kí n jọ wọ́ lẹ́ẹ̀ni kò ní ọ̀la máa jẹ́ kó wọ̀ wípé màálùú nìkan lẹ́rọ kó tó sún mi bọ̀. ẹ ah, ẹ jọ ẹ bá tún. yé yé yé jẹ ẹsẹ jọ ah jẹ jẹ jẹ. ọlọ́sọ̀mí wọ́kẹ̀. ẹ má jẹun ojú yín ẹjọ́. lọ́dún sókè. mo ní ọmọ mi torí ojú kòrò kí ojú kòrò jẹ lọ́dún sókè. Yeah! Jọláyẹmí. mọ̀ làwọn èèyàn ń fà kò ní tù. ṣé ní ìtumọ̀ bí ọ̀sán yẹn wọ́n bọ́ mú ọ̀pá rẹ̀ lọ́wọ́ yìí ìwọ mọ̀ tẹ́lẹ̀ fẹ́. bóyá ká gbàgbé ní tó gbé ọmọ yẹn dé ní ilé kí ló dé tó ò wáyàwó tiẹ̀ síta tó fi wá jẹ́ ọmọ yẹn. mẹ́rin mẹ́rin wo àwọ̀ ayé àwọ̀ ọ̀run agbẹ́dẹ́rẹ́jì lọ́dá yẹn lulú pàwọ́ pàwọ́. mo fún kìlọ̀ òun sí ọ̀rọ̀ ẹ̀ òun ò mú eléyìí kí n ṣe ẹ̀rọ nílé. kò bá má jẹ́wọ́ o àmọ́ ẹni tó bá ṣeun tẹ́nì kò ṣe rí ó ti di dandan kójú ẹ̀rí tẹ́nì kò rí rí gbogbo ẹgbẹ́ pọ̀. ṣé ìjókòó yìí ọkọ̀ ń wájú ẹbí ẹ̀. owó mi ni àbúrò mi ni. màámi àwọn ọmọ ilà jókòó bẹ́ẹ̀ ni máa fi ẹrú máa fi wí ọmọ náà. wọ́n ṣe lọ

ọjọ́ bẹ́ẹ̀ dèmi kí ló sọ fẹ́ máa múdù mi jẹ́lá pẹ̀lú ìmúra wèrè. ìgbọ́dún ọdún kan ó dẹ̀gbó sì dògbò ní tí mo ṣe ìkálẹ̀ ìjáde káyọ̀dọ̀ ara wa. mi kí motivate èèyàn ó jẹ́wọ́ ni mo ṣe motivate. èmi yóò lè hesitate tí n bá tẹ̀lé ọtí mo sì wọ́ káàdì máa gbé lẹ́sítẹ́ẹ̀tì. mo ṣe wọ́n sọ fún pé kò tètè relocate àdéhùn yẹn má procrastinate ètò ìbàṣẹ̀ṣẹ̀ kọ́mọkọ́mọ má lọ má jẹ mí lówó. àìjọra ló ká má parí ìjà ṣọ́ọ̀bù. dákun ló gan lórí ẹjọ́ tó ní wọ́n má jẹ lówó. bó o bá jẹ mi lówó máa gbowó mi. gbogbo kọ́sítọ̀mù mi pátápátá o wá fẹ́ máa fo oògùn gbà. ìjọba ọlọ́run dá ló ń sọ pé ó ń fún iye oògùn gbà kọ́sítọ́mà. ìwọ ni. èmi. obìnrin àsìkò. àwa gbọ́ngàn lánìgbà. ẹni mélòó nínú wa ló fọwọ́ sí pé ká kówó ẹgbẹ́ yìí fún má lówó. mi lè máa kó five hundred thousand ṣé kìí ṣe owó tẹ́gbẹ́ kó sí ẹ lọ́wọ́ ló ń sọ̀rọ̀ pẹ̀. owó tẹ́gbẹ́ kó sí mi lọ́wọ́ ni mò ń sọ wọ́n ti jówó kó mọ́ mi lọ́wọ́. déèrè ẹ̀gbọ́n mi èmi náà ni. màá bójú yín jẹ o. èmi èmi ọ̀sálẹ̀ mi. èmi kí ni. déèrè ti gbé mi lọ́wọ́ àjọ five hundred thousand naira. tí n bá bínú tán tí n bá bínú tán màmí. sọ́kò ọ̀sọ́kò màá jẹ́ ló lẹ́nu. iná dà. àkọ́bí ẹni ọkọ ẹni ni. ẹni tí lè ò bá ti tò ẹ́ tí ò rí dùn lọ́dọ̀ ọkọ ló máa sọ pé ọmọ mi lọ́kọ mi. tí ó dá abíyá rẹ̀ sì sílẹ̀ tí wàá lọ́kọ méje ọmọ mẹ́tàdínlógún ó tọ̀rọ̀ bí ọmọ tó fi kọ́ńdọ̀mù bí ṣebí tírísọ̀mù ni ẹ ṣe ń gbà mọ́ obì ọtí yà rẹ sọ tó wá sẹ́yìn dígbà tí wọ́n fi gbẹ́gbọ́n orí ìtàkùn mẹ́bọ ní èmi ni ṣúgà tí bẹ́nu tì rẹ. nígbà tí mo ti mu tí nu. mẹ́bọ lé mi lásán tí bẹ́nu kọ́mọ́dù rẹ. ayan ti jẹ́ ọtí pẹ́. o sì fi káfras. ọ̀gbẹ́ni mi ò ní táìmù àti mọ̀ títì kan tí ò ní. girlfriend mi kéètì tàjọ́ ń déètì ó dọ̀ mi débi pé kò lè dọ̀bù déètì. bẹ́ẹ̀ sí déètì. kò lè hesitate kí n lówó báyìí ká sì jọ mọ́ celebrate. ṣé àfúrá ó bá lọ mọ́ àfọ́nikéètì. láyé kò lè sọ kéètì. béèrè owó wọ́n ń béèrè owó. ẹ fún wọn. báyìí báyìí. ẹ dúpẹ́ lọ́wọ́ wa ẹ fẹ́ kí n gbé ikú èèyàn lọ́rùn lọ́wọ́. ọkùnrin jẹjẹ. ok kálá fẹ́ pàṣẹ báyìí. àánú mi ni mo fẹ́ níbo mo ti fẹ́ rí twenty million. kálá mi máa kálá lórí ilé bó láti fẹ́ rí i hundred thousand sí i ìyẹn ti kú òun bẹ́ẹ̀ ni ṣé kò dédé kù. ẹ̀yà kí ni ká fi ṣe é lálejò kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. ẹ kí ló ṣe é ní ojú ìtura níwájú mi ló wà ní kí ló ṣe é. yé mo kú o mọ́mọ́ mi. mílíọ̀nù wà láàrin forty eight hours. ṣé ká fi sílẹ̀ bẹ́ẹ̀ kí nǹkan tó ń tán lẹ̀. barista ogunlọ́lá tí wọ́n bá pè àwa méjèèjì lẹ́jọ́ pé kí n jáde tán fún wa. ẹ̀kún dájú ẹ wà lọ́wọ́ ìjọba. bẹ́ẹ̀ ni tó bá fẹ́ fi ọwọ́ yẹn wá já dá padà look at me please ma. your money ra. ẹ eh, wetin you dey try me to do. ìfẹ́ ká jojú ayé.